alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wá alẹ́sẹ̀ àníhàmà alayna bí ní ni'matil islam ọba tí ó ṣe ìdẹ̀ra rẹ̀ lérí wa òun náà ni ìdẹ̀ra ìjẹ́ mùsùlùmí èyí tó gàdì nínú ìdẹ̀ra tọ́rọ ọmọ sí fún yà òun náà ni kọ́lọ̀ sí yàn ní mùsùlùmí òdodo wasalaatu wasalaamu ala rasulillah anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjísẹ́lá muhammad sallallahu alaihi wasallam نبينا محمد وعلى آله وصحابه أجمعين أتوارى للأتوان صحابة للأقفق أيما يامين يسنوا ìtàfẹ́gbé yẹ̀wò nírọ̀ lẹ́yìn ó náà ní al'islamu wa sunnatu fi biladi yorùbá islam àti sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam nílẹ̀ yorùbá ipò wọn islam wà ipò wọn sunna wà al'islamu dínúlá èyí tí ó dàrú mọ́ ọlọ́run náà ni pé islam nìkan náà lè sin ọlọ́run ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ o nínú alukur'an ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim inna dina inda allahil islam ọlọ́run ọba ní ẹ̀sìn lọ́dọ̀ quran 3 ayah 19 ọlọ́run ọba ti ń sọ bẹ́ẹ̀ eléyìí ni ó jẹ́ yẹ wáyé pé islam òun náà lẹ̀sìn ọlọ́run ومصدر التشريع في الإسلام القرآن والسنة رياش الإسلام هو تعفي ما شلة يباي wọ́n fi síbì kankan fún wa bí ìbá jẹ́ pé nínú alukur'ani láti máa mú àti nínú súnnà òjísánlá muhammad sallallahu alaihi wasallam méjèèjì yìí òun náà ni ọ ma sọ fún wa yí pé kí ní yẹ́sìn ní alẹ́rẹ́ nínú koran tamari nínú hadithi a sì lè rí nínú hadithi kamari nínú Qur'an eléyìí ni wọ́n ń pè lẹ́sìn Islam tọ́lọ́ lọ́wọ́ bá Allah ó ń dá wa padà sínú al-Qur'an ipe ká wá ẹ̀sìn níbẹ̀ àdáàbárí níbẹ̀ ọlọ́run tó ń darí wa sínú sunna káwọn ní sunna anábìwa Muhammad sallallahu alayhi wa sallam àti Qur'an àti sunna nǹkankan náà méjèèjì gbogbo ọgbà tí ọ̀rọ̀ bá dàrú mọ́ wa lọ́wọ́ àbá ń fa ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wọ́n bá ní kádàrí padà sínú tíra méjì iná alukur'an àti sunna òjísánlá muhammad ọlọ́wọ́n bá ní fáyín tẹ̀lé za'atún fi ṣe ọlọ́wọ́n bá ní bí ẹ padà sọ́dọ̀ ọlọ́ ẹlọ́lẹ́wọ́nú kur'an war rasul ẹ̀sìdá padà sínú súnà anábíwa muhammad sallallahu alayhi wa sallam tá ń pè ní hadith suratul nisa quran 4 aya 59 lọ́lọ́run tí ń fi ń jí oyé wáyé pé quran àti hadith ni a fi yanjú ẹ̀sìn wa amalana allahu bi ta'ati allah wa ta'ati sunnati rasulihi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba allah kò mọ́rọ̀ súnà ní funfun yẹ rárá ọlọ́run ọba ń jí oyé wáyé pé bẹ́ẹ̀ bá ti ń tẹ̀lé quran bẹ́ẹ̀ náà ni kẹ́ máa tẹ̀lé hadith ọlọ́run ọba ní yá ayyuhalladhina amanu ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo àti Allah ẹ máa tẹ̀lé Allah ẹ máa tẹ̀lé Qur'an wà àti ar-Rasul ẹ sì máa tẹ̀lé Muhammad sallallahu alaihi wa sallam ẹ máa tẹ̀lé sunna rẹ̀ wala tubtilu a'malakum ẹ má máa bàṣẹ ara yín jẹ́ ẹ má jìṣẹ́ yín ó bàjẹ́ pẹ̀lú ìfi Qur'an ilẹ̀ láti máa fi darí ẹ̀sìn àbí ìfi sunna nábì ilẹ̀ láti máa fi darí ẹ̀sìn. Saraha Allahu bi anna fi sunnati ar-Rasuli ọlọ́wọ́n bá jí ó yí wáyé pé ẹ̀sìn islam tó mú wá yìí òun sọ koran kalẹ̀ òun wá fi ànábì ṣe àpèjúwe fún wa tá a máa tẹ̀lé bí wọ́n ṣe ń lo korani gbogbo ntọ́lọ̀ bá ní ẹsẹ̀ pátá ànábì ni wọ́n kọ́kọ́ ṣe ọlọ́wọ́n bá wá ní ẹtẹ̀lé ntẹ́mi ọlọ́ọ̀ ní ẹsẹ̀ ìkọ́sẹ̀ yín lára ànábì náà lọ́wọ́ gbogbo bá ànábì bá ṣe ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ náà nìkan yín náà ṣe ọlọ́wọ́n bá ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run ọba ni a fi ànábì kalẹ̀ fún yín lápèjúwe tí ó máa jẹ́ àwòkọ́ṣe dáadáa ànábì lọ́lọ́run fi kalẹ̀ fún wa ọlọ́run fàáfà kan kalẹ̀ fún wa ànábì muhammad nìkan sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ní ìtàn ànábì bá ń ṣe ni ẹ máa ń ṣe ìtọ́ bá pè lẹ́sìn òun náà lẹ́sìn suratul ahzab quran thirty three ayah twenty one lọ́wọ́ kí láà ń pè ní ojú ọ̀nà ànábì sallallahu alayhi wa sallam kí láà ń pè ní sunna gan ebi qawluhu wa fi'luhu wa taqriruhu níta nàbì sọ jáde lẹ́nu wọ́n ń pè sunna níta nàbì ṣe owó níwà ìbá àmọ́ sọ jáde lẹ́nu ni wọ́n ń pè sunna àti tí wọ́n ṣe wájú ànábì tá ànábì ọ̀sọ́ pé ọ̀dà nígbà ànábì ti rí ni tí ọ̀sọ́ pé ọ̀dà sunna nìyẹn náà torí tí ọba da ni ànábì ọ̀sọ́ pé ọ̀dà eléyìí tá à ń pè ní sunna ni wọ́n ń pè ní hadithi ọlọ́wọ́n bá tó wá ń bí ó yé wa nínú Al-Qur'an Karim fáwọn mùsùlùmí lẹ́yìn ọba annahu la yuhibbu ahadan min ibadihi illa bi ittiba'i nabiyyi muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá ń yí ó yé wa yí pé òun ò nífẹ̀ẹ́ nìkankan nínú gbogbo àwọn ẹrú òun àfẹni tí bá ń tẹ̀lé sunna ọlọ́run ọba sì ní tẹ bá fẹ́ fẹ́ràn òun ọlọ́run sunna ni ẹ tẹ̀lé lẹ́ẹ̀fì fẹ́ràn òun ọlọ́run òun ò sì ní fẹ́ràn nìkankan nínú àwọn ẹrú òun àfẹni tí bá ń tẹ̀lé sunna ọlọ́run ọba ní qul in kuntum tuhibbuna Allah ọlọ́run ọba ní tẹ bá mọ̀ pé ẹ̀ ń fẹ́ràn ọlọ́run fattabi'uni rí anábì sọ fún wọn yìí pé fattabi'uni èmi muhammad kẹ́ tẹ̀lé o yuhbibkumullah ọlọ́wọ́n bọ̀ wà nífẹ̀ẹ́ yín tọ́lọ́n bá ti nífẹ̀ẹ́ yín yóò wá sọ yín di wòlíì rẹ̀ a jẹ́ pé ẹ lè rí ìfẹ́ ọlọ́wọ́n bá àfi kẹ́ máa tẹ̀lé sunna anábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá ń sọ eléyìí nínú suratu al-imran quran three ayat thirty one òdìsílá muhammad sallallahu alayhi wa sallam anábì ń sọ̀rọ̀ nípa sunna anábì ní àtọ́ àní ẹni bá ń tẹ̀lé mi ànábì tí ń tẹ̀lé súnà mi faqad ata Allah ìtí ń tẹ̀lé ọlọ́run náà wa man asani ẹni bá takò súnà mi faqad asa Allah ó ń tọ̀hún ó ti takò àṣẹ ọlọ́run ó ti ṣe ọlọ́run at-tamassuku bi sunnati wasiyyati rasulillahi sallallahu alayhi wa sallam ẹ̀yin mùsùlùmí lẹ́ yorùbá wọ́n ti ń wó súnà ní gbòǹgbò súnà nábì wọ́n ti fẹ́ dáwó súnà nábì àwọn àfáà ṣètọ́n ti jáde sígboro wọ́n ní kò sí ti jẹ́ súnà máa wọ́n fẹ́ ba súnà jẹ́ wọ́n fẹ́ bẹ̀sìn jẹ́ anabi sọ àsọlẹ̀ fún wa anabi sọ àsọlẹ̀ fún wa ó ní taraktu fikum shay'ain anabi ní nǹkan méjì mo fi lẹ̀ fún yín tẹ́ máa fi darí ẹ̀sìn yín lan tadillu ba'dahuma ẹ̀ ní sọnù tẹ́ bá ti di méjèèjì mú ọ̀kan ò ṣeé dámú láì mú kejì anabi ní kitaballah anabi ní tírà ọlọ́run alukur'an wa sunnati àti sunna èmi anabi wa muhammad sallallahu alayhi wa sallam èyí ni hadith anabi laqad hawala a'da'u islam àwọn ọ̀tá islam nínú àwọn tí wọ́n fẹ́ kí islam ó ṣubú lágbàńlá ayé àwọn orientalist wọ́n ti wá gbìyànjú ifsadal masdarain alkitabi wa sunna láti ba kùránì ọlọ́run ọba jẹ́ mọ́ wa lọ́wọ́ láti ba hadisi jẹ́ sunna nabi jẹ́ mọ́ wa lọ́wọ́ àmọ́ wọ́n gbìyànjú wọ́n mọ̀ sàtọ̀ àwọn ila dhalika sabila ọlọ́run ọba òfin alágbára lérí ẹ̀ قد تقفل الله بحفظ القرآن بو وصفه بالقرآن أتي السنة جاء طلعوا بها الله سنبلوك السماء ọlọ́wọ́n bá ní iná náhánú na zannadikirọ ọlọ́wọ́n bá ní àwọn aláṣọ alùkọ̀rán kalẹ̀ wọ iná láhún láhàbìrún àwọn ọlọ́run náà láàṣì máa dáàbòbò ìkankan wọn ní sí kọ̀rán ọlọ́wọ́n bá ń sọ 15 aya ẹlẹ́kẹsàn ọlọ́run ti ń sọ pé wọn ọlọ́run gan lòun dúró ti alùkọ̀rán wọn ò ní àwọn táwé yìí wọ́n wá rí pé àwọn òrí àlùkùránì dàrú wọ́n wá wò pé kí ló tó kù òun náà ni pé ẹjí ká fẹnu lé súnà wọ́n sì wá ti mọ̀ pé táwọn bá lé ànábì wa òpùrọ̀ ni àwọn ò ní rẹ́nì tí ó kàtẹ́ra àwọn wọn ò sì ní rẹ́nì dẹ̀sùn rúmọ́ lọ́wọ́ ní táwọn ṣe ni pé àwọn tí wọ́n gba àdìsí wa látọ̀dọ̀ ànábì yẹn èyí tó gba àdìsí tó pọ̀ jù náà ni Abu Huraira ẹjẹ́ a bá ti bàá lókọjẹ́ tá a ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìláìda tá a pè é lópùrọ̀ gbogbo àdìsí tó àwọn èèyàn nígbàgbọ́ mọ́ látara bẹ́ẹ̀ ábí súnà wo wọ́n tún gbìyànjú wípé ọ̀dà àwọn owó ni wọ́n gba àdìsí wájú nínú àwọn àbá aládìsí tí wọ́n kọ́ ọ́lẹ̀ fún wa tá a bá táwọn bàbá wa náà bá èyí títí ń bẹ́lẹ̀ láti jọ̀njọ̀n wọ́n wá rí pé Imam Bukhari òun náà lẹni tó gba àdìsí wá jùlọ tádìsí rẹ̀ sí lálàáfíà jùlọ wọ́n á wò pé ẹ má jẹ́ abú ànábì Imam Bukhari ni ẹjẹ́ á máa bú Imam Bukhari ni ẹjẹ́ á máa fẹnu sáátà tá a bá ti ń fẹnu sáátà Imam Bukhari gbogbo àdìsí tó gbà wò ní wúlò máa fa alamu ẹlọ́lẹ̀ ma ayọ̀ àdùn àtún náà rẹ̀ ẹ̀yin tẹ́yìn pépè lọ́nu náà ẹ̀yin àfàṣẹ tán tẹ̀sí délùú ẹ̀yin jẹ́ máa bú Imam ni ẹ ma soro si ẹ ma wa pè lópùrọ̀ àwọn àdìsí tó gbà wọ ẹ máa dàrú ntẹ̀ se ni àpèkọ́ àwọn ọ̀tá ẹ̀sìn ní tẹ̀ bá mọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn ni wọ́n kọ́ lẹ̀ ẹ̀yin wá lọ lè da ẹ̀sìn sẹ́rí alikitaabu wa sunna alukurani àti sunna yìí láti gẹ̀ẹ́sì dúró sunna tó sì lálàáfíà jù lọ́dọ̀ gbogbo àwọn àfa maka àtàfà madina àtàwọn àfa àgbáńlá yìí òun náà ni sọ é bukhari ẹni bá ti wá ń fẹnu sáta sọ é bukhari ẹ̀sìn lọ́fẹ́ wó ọfẹ́ wó ẹ̀sìn ni àwọn mùsùlùmí ò sì gbọ́dọ̀ gbà agbọ́dọ̀ dìde agbọ́dọ̀ dìde máa lọ́rùn gbogbo ẹni tó jẹ́ pé wàá ṣe ẹbọ bẹ́ńlẹ̀ kò rí ṣe máa wáàsí bídíà ń bẹ́lẹ̀ wọn rí ṣe wáàsí sinna ń bẹ́lẹ̀ wọn rí ṣe wáàsí owó èlé ń bẹ́lẹ̀ wọn rí ṣe wáàsí ẹ̀yìn èèyàn ẹ máa lo jàlùbá ẹ̀rí yẹn ṣe wáàsí ẹ má gbàdé sì gbọ́ òun náà ni wọ́n wá ń ṣe káàkiri ayé kálà gbogbo tí wọ́n ń ṣe kò lè rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá aláwo nígbà fún wọn àwọn afẹ́sìn òsì nígbà fún wọn ìṣítẹ́kìtò yàtọ̀ àtọ̀sùnà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àfàsùnà ẹ̀dìdínlẹ̀ ẹ̀dìdẹ́ lẹ̀ gbogbo ẹni tí bá ń takò sọ yóò al-Bukhari ó fẹ́ takò ìpìlẹ̀ ẹ̀sìn ni yóò sì bẹ̀sìn jẹ́ torí pé a padà ṣàlàyé àwọn àdíṣì tá a fi di ẹ̀sìn mú tọ́jú pinnu Bukhari láti rí nígbà wọn bá ti wó Imam Bukhari gbogbo àdíṣì tọ́gbà náà wọ́n ti wó papọ̀ nígbà tí wàá wó papọ̀ ni ẹ̀ ti wó ẹ̀sìn nu kò wá ní sẹ́kùn kankan mọ́ àfẹ́fẹ́ inú lérí ilẹ̀ ọlọ́wọ́n bá wà nígbà fún gbogbo àwọn ẹni ibú tí wọ́n fẹ́ dà àdíṣì rú iṣẹ́ tí wọ́n fẹ́ sínú àwọn orientalist wọ́n wá ní tíra wọ́n ti dàákọ́ sórí íńtánẹ́ẹ̀tì rẹpẹtẹ ẹni bá débẹ̀ yọ́lọ̀ lè rí tí wọ́n ń sọ nípa àfàwọ̀ Abu Huraira sọ̀hábì jalil ẹni tó rí ànábì tó jòkóta ànábì tó gba àdísì wà látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n tún wá wò pé ọ̀nà Abu Huraira tó ń jì ta ló tún gba àwọn àdìsí tó ń gbà wọ́n yẹn ti pọ̀ jù ó sojú ẹ̀yìn níbi ńgbà tí fi ń gbà ẹ̀rọ pọ́pọ́lọ mọ́ Bukhari àti tìyín bákan náà lórí àwọn afẹ́sìn tí wọ́n ṣàìsùn lérí ikú àdìsá nẹ́bí jọ tẹ̀sìn wọ òfin bàjẹ́ mọ́ wa lọ́wọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí fẹnu sáátà Imam Bukhari gbogbo ẹni tí máa ń fẹnu sáátà Imam Bukhari fọwọ́ jẹ́ ìlú mọ̀rẹ́kàp aláìmọ̀kànnì lọ́dọ̀ gbogbo àwọn afágbáyé wọ́n mọ̀ pé tí àwọn bá ti ba Imamul Bukhari jẹ́ gbogbo àwọn àdìsí ànẹ́bì tó wà lọ́wọ́ rẹ̀ náà kò wúlò mọ́ bó lẹ́sìn máa ń pèèyàn lópùrọ̀ tẹ́tàn máa wá ka àdìsí kan tẹ́wàá ní rọ̀wá olùbùkárì ẹ̀ládìsí tí Buhari gbà wá ilẹ̀ fi ń dájú ẹ̀sìn ẹ̀sìn ti gbà pé Imam Bukhari òpùrọ̀ ni kọ̀mọ́ kéwú bẹ́ẹ̀ ni ọgbọ́n lárúbáwá gbogbo àwọn ọ̀rọ̀ àwọn afá súnà ò ní fi yín lẹ̀ nítorí pé aburú tẹ bẹ̀rẹ̀ yìí àpèkọ àwọn ọ̀tẹ́ǹsìn ilẹ̀ yìí náà sí kíni ilẹ̀ ẹ̀sìn sọ̀rọ̀ àwọn abẹ́lẹ̀ ọ̀nà àánú rẹ̀ kọ́lọ̀ mọ́sà ìfọ̀nàmà yín àti gbogbo àwọn jàmáà yín àti gbogbo àwọn tí wọ́n máa ń ń wí àwọn òṣèré mọ́bí ẹ ti ń kọ́ wọ́n mọ́bí ẹ ti ń kọ́ wọ́n mọ́bí ẹ ti ń dàkọ́ àwọn kan sọ pé bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni ọlọ́mọ́sà bá fi wọ náà mọ̀nà ọlá agbára bá wa ọlá àánú ọlọ́wọ́n bá wa ẹ̀yọ́ ipa àwọn onísúnà kó nínú ẹ̀sìn wa yìí tó fi jẹ́ pé súnà ìsìn tá a máa fi ẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ láwùjọ wa súnà nábì òun náà làdísà nábì àdísà nábì náà ni súnà rẹ̀ abẹ́lẹ́ ọ̀nà àánú rẹ̀ kọ́lọ́mọ́sà jẹ́ àdúgbà náà lọ wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.